sàlámàlẹ́ orúkọ ministry láti ọmọ tápá mo ti gbé tuntun dé <laughs> share rẹ̀ like ẹ̀ comment ẹ̀ káàkọ́ lè jàǹfààní rẹ̀ ìwọ tó bá ti rí pé èèyàn kàn ń bínú ẹ̀ ni bóyá ọ ń bẹ̀ ẹ́ jẹ́ bóyá ń fi ọkọ̀ fi ń do oore ọ̀tẹ́ ẹ̀ nù òun ni kíní ìṣiṣẹ́ fún bóyá ń bẹ̀ ẹ́ jẹ́ lọ́tún lọ́sì tí iṣẹ́ yìí bá wà lára ẹ̀ <laughs> tí yẹn bá ń sọ̀rọ̀ ẹ láìdá ara máa kàn ni tẹ́ni ò bá ṣọ́ra ara ẹ̀ máa gbóná orí á máa fọ́ ọ <laughs> confam iṣẹ́ <laughs> gbogbo ìrọ̀kírò tó ń rò nípa ajẹtẹ ń tàn fún bá mi wá ọsàn wẹ́wẹ́ ọsàn wẹ́wẹ́ wàá lu àárín ibi orí ọsàn wẹ́wẹ́ yẹn bá mi wá atajọ̀sì atajọ̀sì mẹ́ta bá ń gun bá ń dá sínú ọsàn wẹ́wẹ́ yẹn ṣé ń gbọ́ mi ẹ bá mi wá obì normal obì Hmm. ṣe ti gbọ́ ẹ wá ṣí ẹ ṣí ní mẹ́rin ẹ gé sí mẹ́rin ẹ wá tì bọnú ọsàn yẹn ṣe ń gbọ́ mi ẹ lọ bá mi lọ wá abẹ́rẹ́ ẹ ní abẹ́rẹ́ ẹ bá mi lọ wá ṣe ń gbọ́ mi mà sixteen ẹ bá mi fi gún gbogbo ọsàn yẹn ẹ bá mi fi gún gbogbo ọsàn yẹn ẹ lọ bá mi lọ wó òwú funfun àti òwú dúdú ẹ wá bá mi fi wé ọsàn yẹn ṣe ti gbọ́ ẹ bá mi fi wé ṣé ń gbọ́ mi tẹ bá ti wá fi wé ọ̀sẹ̀ yẹn tán ẹ wúlẹ̀ ẹ <laughs> láìláìlọ́la àmọ́ tẹ bá ti ṣe àwọn iṣẹ́ yìí ẹ máa gbàdúrà sí o iṣẹ́ ìkan fáàmù ni o kò ń ṣeṣẹ́ lásán ẹ wúlẹ̀ ẹ da ìyẹ̀pẹ̀ bò ẹ da ìyẹ̀pẹ̀ ẹ fi bò ó tí ẹ bá lè wúlẹ̀ ṣé ń gbọ́ mi ibi tó bá ti pọ́n ti ń dáná ẹ wú ibẹ̀ <laughs> ẹ fi kíní ẹ̀ síbẹ̀ ẹ da ìyẹ̀pẹ̀ bò ṣé ń gbọ́ mi tí ẹ bá rí ibẹ̀ yẹn lẹ́yìn ẹ lọ bá mi lọ jì sí orí àkìtàn mi ìgbó yóò bẹ bá málèjì ó bá mi confam níṣẹ́ yìí <laughs> gbogbo ẹnikẹ́ni tó ń sọ̀rọ̀ ẹ láìdá bóyá ó ń fi èpè àbí aburú fi ń wẹ̀ bóyá ó ń fi ọkàn fi ń darí oore ẹnu tó bá lo iṣẹ́ yìí <laughs> wàláì ara máa gbóná ẹni ò ní wà òkè mọ́ ìjà máa já ni iṣẹ́ ìlágbára ẹ bá ń mọ́lẹ̀ yorùbá mi <laughs> èmi